QH Radio. From Accra to the world, omilẹ̀ títí ó kárí ayé. QH Radio làwa ń gbọ́. Fún ròyìn tó kún rẹ́rẹ́, àtètò tó yọrantí. QH Radio làwa ń gbọ́. Fèrè ìdárayá, àtọ̀rọ̀ òṣèlú. QH Radio làwa ń gbọ́. Ẹ bá wa dòwò pọ̀ jáde ó bugbájẹ́. QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé ni wọ́n gbọ́ wa. QH radio làwa ń gbọ́. from Accra to the world ó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́. tó ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ kí a máa kí n pé ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tí ẹ bá wà tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa èyí ni ìkànnì iléeṣẹ́ yín iléeṣẹ́ wa nítorí pé iléeṣẹ́ gbogbo wa ni ìdí nìyẹn tá a fi ń pè ní iléeṣẹ́ yín iléeṣẹ́ wa iléeṣẹ́ tó jẹ́ wípé. Wípé àtàwọn àtẹ̀yìn òun náà lájọ gbé kalẹ̀ o mo rántí ọjọ́ kìíní àná nígbà tí a fẹ́ ṣí QH radio ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ well wishers tó jẹ́ olólùfẹ́ wa ni wọ́n dúró ọjọ́ náà lọ́hùn pé tó Quadri Hamzat <laughs> eléyìí ti kọjá ti ẹnìkan o rédíò gbogbo ayé ni o iléeṣẹ́ rédíò kan ṣoṣo tó ń sọ èdè Yorùbá ní orílẹ̀-èdè Ghana ẹ rí i pé ọ̀rọ̀ Ọlọ́run lágbára nítorí pé agbèrò rẹ̀ láti gbé wá sí orílẹ̀-èdè Ghana ọlọ́ndẹ̀ fún wa ṣe ó wá ń jẹ́ nǹkan tí a fi ń pass message fún gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọ Yorùbá jákèjádò àgbàlá yìí ẹ̀ rí i pé ó tọ́ka dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bákan náà gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ojúlówó torí àyò ní parọ́ fún yín gbogbo ara yìí ò lè fẹ́ ni tán ọ̀tá díẹ̀ ọ̀rẹ́ díẹ̀ òun ló nílé ayé àwọn kan máa nífẹ̀ẹ́ àwọn kan ò ní nífẹ̀ẹ́ àwọn kan máa gbà tiẹ̀ dáadáa àwọn kan ní nìkan láìkẹ́ ẹ̀yin yẹn wa má fọkàn sí pé gbogbo yẹn ni ó láìkẹ́ o ibi tí mò ń lọ ni pé aláwọn kan tó jẹ́ pé ojúlówó fans ni wọ́n jẹ́ fún wa any video tá a bá drop wọ́n máa wò ó wọ́n dẹ̀ máa share ẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín gan pé ẹ ṣe gan ẹ dẹ̀ kú ìfẹ́ ẹ ṣe gan ni ọlọ́run wa nípa náà fẹ́ yẹn á túbọ̀ jọ máa rere bára wa ṣe lórúkọ gbogbo àwa ìgbìmọ̀ aláṣẹ àti olùdarí ní ìkànnì iléeṣẹ́ QH radio àtòkìyìnlẹ̀ kan sí pé ẹ ṣe ṣe rí etí tẹ́ fi máa ń gbọ́ wa ọlọ́run ní jẹ́ kó di ojú yín dẹ̀rẹ̀ tẹ́ ń lò tẹ́ fi ń wo gbogbo àwọn fídíò tí a bá gbé jáde ọlọ́run ní jẹ́ kójú yẹn fọ́ àtàwọn àti àjọ wa pẹ́ pẹ́ pẹ́ pẹ́ fúnra wa àjọ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ <laughs> Ah, ibo la ń lọ lọ́tẹ̀ yìí ibo la ń lọ kí la gbé wá ṣe rí mo máa ń sọ kinní kan kò sí bá a ṣe fẹ́ jọ wà papọ̀ tí a ní máa ṣera wa olóyè Sunday Igboho lè ní àwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n ti ṣe lọ́pọ̀ yanturu àwọn èèyàn rẹpẹtẹ ṣùgbọ́n ó láwọn bíi kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó jẹ́ pé àwọn náà wọ́n tó dá sí. kí ni àwọn nǹkan tí wọ́n dá sí àbí kí n sọ pé lára àwọn nǹkan tí wọ́n dá sí ni wípé mo gbọ́ ọ̀rọ̀ kan tí olóyè Sunday Igboho sọ lóòótọ́ ni pé ọ̀rọ̀ yìí ti pẹ́ díẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí mò ń sọ yẹn ó wá fẹ́ dàbí yẹn ogún ọdún tó jẹ́ pé a sì máa gbóná ẹ eh, ọ̀rọ̀ ńlá gbáà tó jẹ́ pé tí gbogbo yín bá gbọ́ ẹ máa kẹ́kọ̀ọ́ mbẹ́ Quadri Hamzat òun mi ẹ ṣe gan ni lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ wa kó tó di pé màá wọnú agbámi ètò lọ àbí kí n tó wọ inú agbámi ọ̀rọ̀ ló kí n tó tara bọ ètò gan sànsàn kí n tó tú kẹ̀kẹ́ àbí kí n tó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kó tó di pé ẹ̀yin yẹn wa ẹ láǹfààní àti gbọ́ <laughs> tẹ́ bá gbọ́rọ̀ tí olóyè Sunday Igboho sọ yìí ẹni tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n onílàákàyè onítọ̀hún á fẹ́ jókòó á tún tún ìjókòójó á tún ro ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀mejì pé a ṣé lóòótọ́ ẹ̀yin èèyàn lóòótọ́ ni o ọ̀rọ̀ ńlá dẹ̀ ni ẹ̀yin má lọ bì kankan ẹ jẹ́ kí n mú ìpolówó ọjà ẹyọ kan péré ẹyọ kan péré òun náà ni màá mú wá fún yín ìpolówó ọjà ẹyọ kan péré òun náà ni màá mú wá fún yín ìpolówó ọjà ẹyọ kan péré tí bá ti wá ń polówó ọjà ẹyọ kan yẹn wá fún yín tán tẹ́ bá ti gbọ́ tán á wà tẹ̀wájú lórí ọ̀rọ̀ tí mo sọ pé olóyè Sunday Igboho sọ ọ̀rọ̀ tó kani láyà ọ̀rọ̀ téèyàn máa gbọ́ tó máa padà tó ń dorí kodò tá a tún padà rò pé ah ah so ilé ayé tó kù síbi kan ẹja mú polówó wá fún yín torí gbogbo bàlá máa fi sọ fún yín pé àwọn tó ń ṣe onígbọ̀wọ́ ètò iye àwọn ò ṣe é kó kéré lórí ètò àwọn ni wọ́n jẹ́ káláǹfààní àti wá ní gbogbo ìgbà àwọn ni wọ́n sponsor program pé ẹ máa bá mi polówó ọjà mi o ẹ máa bá mi polówó ọjà mi o ẹ máa bá mi polówó ọjà mi o. tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká kọjá lọ sí iléeṣẹ́ oea apps iléeṣẹ́ tó jẹ́ pé ewé àtegbò òun ni wọ́n ń lọ papọ̀ tí wọ́n fi ń ṣe ìwòsàn fún gbogbo àwọn èèyàn ìwọ tó bá ṣàkíyèsí pé kankan ṣe é tó dàbí àrùn tàbí àìsàn ó lè jẹ́ ojú tàbí nínú egungun tàbí nínú ara tàbí gbogbo nǹkan tó bá ti dàbí àìsàn tó bá ti rí pé kankan bẹ tó ń ṣe é tó dàbí àìsàn má dára ẹ láàmú lọ máa ra gbogbo àwọn egbòogi tó bá ń jáde láti iléeṣẹ́ OEA apps àǹfààní pọ̀ mbẹ́ gan wà láì tàláì mi ní parọ́ fún yín ẹ̀yà gbọ́ polówó wọn ṣùgbọ́n tẹ́ bá ti wá gbọ́ polówó yẹn tán màá fún yín ní phone number tó jẹ́ pé direct number tó lọ sọ́dọ̀ ẹ̀ tó ní iléeṣẹ́ gangan nìyẹn Spain wọ́n ní branch kan bẹ̀ UK wọ́n ní branch kan bẹ̀ ṣùgbọ́n head office wọn gangan Ìjẹ̀bú Òde ló wà so tí n bá ti wá fún yín ní phone number ẹni tó ní iléeṣẹ́ kẹ́ wá má gbàgbé láti bi wọ́n léèrè nípa ọṣẹ Today ọṣẹ Today àwọn èèyàn ń rà o wọ́n dẹ̀ ń ròyìn ẹ̀pọ̀ ṣe yẹn dáa gan iṣẹ́ wo lọ ṣe túnde ń ṣe aláṣẹ àti olùdarí iléeṣẹ́ oea wọ́n máa sọ fún yín pé agbára ọlọ́run òun náà ló wà nínú ọṣẹ yẹn torí pé ewé kan ò ní jábọ́ kọ́ lọ́ọ́ máa mọ̀ sí i wọ́n ní gbogbo agbára táwọn lò àwọn jogún ẹ̀ lọ́wọ́ ìyá àwọn ni ṣùgbọ́n àṣẹ ọlọ́run òun náà ló wà nù ẹ̀ ọṣẹ túnde ọjọ́ ṣe tó ń túni sílẹ̀ kúrò nínú ìṣòro pẹ̀lú agbára ọlọ́run tó wà nínú ẹ̀ gbogbo nǹkan tó bá dàbí ìdíwọ́ ìdènà o fẹ́ mú nǹkan wọ̀ọ́rí o tó o ti lé nǹkan kan o bá o fẹ́ gba nǹkan kan wọn tètè fílẹ̀ fún ẹ gbogbo tó bá dàbí ìdíwọ́ ìdènà ọṣẹ túdè yẹn rà á kò dẹ̀ wọ́n rà á kò dẹ̀ wọ́n nítorí délé gbogbo èèyàn ẹjẹ́ àgbọ̀ lẹ́yìn polówó màá wá fún yín ní fóònù nọ́mbà eléyìí tó já sí ọ̀dọ̀ ọ̀gá àgbà tó níléeṣẹ́ oea gangan. oea apps and shrub spices. oea gbangba gidi gbala dúró fún ìlera tó péye. bẹ́ẹ̀ ni o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lògbà oea herbs and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọkùnrin ó ṣe ṣàkọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever karama karamayuni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and shrub spices ló kájú ẹ̀ ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and shrub spices lónìí kó gbà kó jura wọn lọ wọ́n wà ní oea company compound along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ilese ìjẹ̀bú ogun state ẹ tún lè pè wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea apps and strop spices ìlera rẹ ló jẹ wá lógún. bó ṣe jẹ́ òun náà lẹ ti gbọ́ yẹn ìlera gbogbo èèyàn òun ló jẹ wọ́n lógún níléeṣẹ́ oea apps tó bá rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ní tí mo dẹ̀ fẹ́ sọ fún yín ó jẹ́ ọ̀rọ̀ ńlá gbáà <laughs> tí n bá sọ fún yín pé ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá náà ni ẹ kọ́kọ́ gba fóònù nọ́mbà ọ̀gá àgbà tí ó oea náà ẹ gba fóònù nọ́mbà wọn plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero ẹgbọ́n lẹ́ẹ̀kan sí plus three four six zero three eight four zero eight five zero ẹ pè wọ́n kẹ́ wá béèrè pé kánjọ́ o ẹ gbọ́n kankan nípa ọṣẹ Túndé lórí ètò Quadri Hamzat ẹ̀yẹn bí wọ́n pé kán ṣàlàyé iṣẹ́ wo lọ́ṣẹ yẹn ṣe fún yín tẹ́ bá ti wá gbọ́ ẹ̀yin náà mọ̀ pé á ah, bóyá ẹ nídẹ̀ẹ́yọ kan now mo ní pé voice kan bẹ̀ because ọ̀rọ̀ olóyè Sunday Igboho tí mo sọ fún yẹn voice ni mo máa fi mú wá mo gbọ́ ọ̀rọ̀ yẹn mo rò lẹ́ẹ̀mejì mo rò mo tún tún rò mo dorí kodò mo ní ah ọ̀rọ̀ la ń gbà ń bẹnu ọ̀rọ̀ yìí torí olóyè Sunday Igboho sọ̀rọ̀ yẹn ó dẹ̀ lọ bí five minutes nípa ọ̀rọ̀ agbára tí wọ́n ń lò àti àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n wà lójú ogun ní Mọdákẹ́kẹ́ ìyẹn lásìkò ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ wọ́n wá sọ̀rọ̀ nípa agbára tí wọ́n ń lò àtàwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ àmọ́ kó tó di pé máa play voice yẹn torí pé voice yẹn ò gùn jù ẹ má jẹ́ kí n fi àwọn ìròyìn bíi méjì tó jáde dánilágara kí n sọ yẹn náà kẹ́ ẹ lè gbọ́ sétí ṣe pé ìròyìn ó ṣe kókó dẹ̀ ṣe pàtàkì gan. ìròyìn kan rèé tó sọ pé àdúrà Oyèdépò ló gbé mi dìde lórí àìsàn tó ṣe mí kò ń ṣe mí o kò ń ṣe Quadri Hamzat o pásítọ̀ Bíọ́dún Fátóyìnbó òun ló sọ bẹ́ẹ̀ ẹ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ yìí pásítọ̀ ìlú mọ̀kánì Bíọ́dún Fátóyìnbó ti ìjọ Commonwealth of Science Assembly koza wọ́n ló tún ti wà lójú agbami lẹ́yìn ọjọ́ mélòó kan táwọn èèyàn tí wọn kò gbúrò ẹ̀ mọ́ ní ti tọ̀tẹ̀ yìí ọ̀rọ̀ tó sọ nípa àìsàn tó ṣe láwọn àsìkò kan sẹ́yìn ni àwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí ní tẹnumọ́ o ní pàápàá Fátóyìnbó sọ pé àdúrà àti ọ̀rọ̀ tí Bishop David Oyedepo tí wọ́n sọ ló mú kí òun rí àlàáfíà lọ́wọ́ ààrẹ tí àwọn dókítà olóyìnbó gan tí wọn kò rójútu ẹ̀. Fátóyìnbó fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú fọ́nrán fídíò kan níbi tí níbi tí ètò àpérò àwọn òjíṣẹ́ ọlọ́run tí adarí àti olùdásílẹ̀ ìjọ Living Faith Church Worldwide David Oyedepo ṣètò rẹ̀ Fatoyinbo ní òun mọ ọ̀rọ̀ Oyedepo sí òótọ́ nítorí ìgbà tí ìgbà tí ó sọ sí òun lórí àìsàn ìgbà náà ni àlàáfíà padà sára òun níbi àpérò yìí Fatoyinbo ṣàlàyé bí òun ti ṣe jẹ́ ọmọlẹ́yìn Bishop Oyedepo àti bí àgbéga bó ti ṣe ń bá ìdàgbàsókè ìjọ òun láti ìgbà táwọn ti ń bá Oyèdèpọ̀ ṣe ọdún mẹ́ta sẹ́yìn mo wá sí abẹ́ àkóso bíṣọ́pù Oyèdèpọ̀ tí ìdàgbàsókè tí kò láfiwé sì ti ń dé bá ìjọ mi Fàtóyìnbó tẹ̀síwájú pé láti ìgbà èwe lòun ti ń jẹ́ onílù nínú ìjọ akọrin ṣọ́ọ̀ṣì Oyèdèpọ̀ ìgbà àkọ́kọ́ nìyí tí Fàtóyìnbó yóò máa sọ̀rọ̀ nípa àìsàn tó mú kí àìlera bá kó bá wọn lẹ́yìn ìgbà kan tí àwọn kankan ti ṣẹlẹ̀ sẹ́yìn ọ̀pọ̀ èèyàn ló ṣe ìmọ̀ nígbà tí wọ́n rí àwòrán àìsàn Fátóyìnbó níbi tí ó ti rù lójú Fátóyìnbó kò sọ̀rọ̀ kankan lórí àárẹ̀ yìí tàbí ohun tó ṣokùnfà rẹ̀ títí di àsìkò yìí tó sọ pé Oyèdépò gba àdúrà tí ara òun fi yá àwọn èèyàn wá ń béèrè pé ta gan ló ń jẹ́ Bíọ́dún Fátóyìnbó Bíọ́dún Fátóyìnbó jẹ́ ìlúmọ̀ọ́ká gbajúmọ̀ pásítọ̀ ti ìjọ Commonwealth of Zion Assembly tá a mọ̀ sí koza ìmúra ìsọ̀rọ̀sí àti owó tí Fátóyìnbó ní ó jẹ́ nǹkan táwọn èèyàn tí wọ́n máa fi ń sọ̀rọ̀ nípa ẹ̀ ilé ìjọsìn rẹ̀ ní ẹ̀ka tó pọ̀ ṣùgbọ́n ìròyìn kan nípa rẹ̀ ó sọ pé ó fi ipá bá obìnrin kan Bùkọ́lá Dàkólò lò pọ̀ wọn ló túbọ̀ jẹ́ kí àwọn èèyàn kan mọ Fátóyìnbó sí i ọ̀rọ̀ ìfipábánilòpọ̀ yìí ó di eléyìí tí ó káàkiri lójú òpó ayélujára débi pé àwọn òṣèrébìnrin àti ajàfẹ́tọ̀ ọmọnìyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de tako Fátóyìnbó eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní pásítọ̀ rẹ̀ kì í ṣe ọlọ́run rẹ̀ pásítọ̀ rẹ̀ kì í ṣe ọlọ́run rẹ̀ wọ́n ṣe nílùú Àbújá lẹ́yìn ìgbà tí afẹ́fẹ́fẹ́ sí ọ̀rọ̀ yìí làwọn èèyàn kò gbúrú Fátóyìnbó mọ́ bíi ti tẹ́lẹ̀ ṣàdédé ni àwòrán kan lu jáde pòrò lójú òpó ayélujára eléyìí tó ṣàfihàn pé ó ní ìpèníjà àìlera tá a mọ̀ sáìsàn ọ̀pọ̀ kò mọ ohun tó ṣe pásítọ̀ eh, Fátóyìnbó tàbí irú ìtọ́jú tó ń gbà àmọ́ báyìí tó ti sọ̀rọ̀ ó sọ̀rọ̀ náà níbi àpérò Bishop Oyedepo ìmọ́lẹ̀ díẹ̀ tàn sí irú àárẹ̀ tó ṣe Fátóyìnbó nígbà náà lọ́hùn lọ́pọ̀lọpọ̀ yẹn bá ní abájọ abájọ àbájọ tó fi rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ míì tó ti jáde tí wọ́n ní ó ti di gbas gbòs tọ́rọ̀ bá dẹ̀ ti di gbas gbòs ẹ ti mọ̀ pé nǹkan bí ìṣẹ̀lẹ̀ wàhálà òun ló fẹ́ ṣẹlẹ̀ yẹn ìyàwó lẹ̀dí àpò pọ̀ láti jí ọmọ bíbí rẹ̀ gbé láti gba three million naira lọ́wọ́ ọkọ àṣírí ńlá míì tún lélẹ́yìí jẹ́ o ẹ má gbàgbé voice ta la máa play o ọ̀rọ̀ kan bẹ tí mo fẹ́ kẹ́ gbọ́ látẹnu olóyè Sunday Igboho tó jẹ́ pé ẹ̀kọ́ ó wà ń bẹ ṣùgbọ́n àwọn kókó ìròyìn kan tá bá rí gbámú àkókò máa ń try láti mú jáde wá fún yín ìyàwó lè di àpò papọ̀ láti jí ọmọ bíbí rẹ̀ gbé láti lè gba three million lọ́wọ́ ọkọ ẹ̀yin èèyàn ìròyìn kàyéfì ńlá gbà òun lélẹ̀ jẹ́ o wọ́n ní lọ́pọ̀lọpọ̀ ibi ní ìlú Kano níṣe ni àwọn èèyàn sì ń tẹnumọ́ ìròyìn ìṣẹ̀lẹ̀ tó wáyé ní olú iléeṣẹ́ ọlọ́pàá ọjọ́bọ̀ ọjọ́ kọkànlá oṣù karùn-ún lọ́jọ́ tá à ń wí yìí àwọn ọlọ́pàá ṣàfihàn ọ̀pọ̀ àwọn afurasí lórí ẹ̀sùn oríṣiríṣi nínú wọn ni arábìnrin ẹni ọdún márùndínlọ́gbọ̀n kan tó wáá jí ọmọ bíbí inú rẹ̀ obìnrin Hafsa Kabiru gẹ́gẹ́ bí alukoro ọlọ́pàá Abdullahi Haruna Kiyawa bó ṣe sọ obìnrin náà àti ọkọ rẹ̀ wọ́n ti kọ ara wọn tí ọmọ ọdún mẹ́fà náà sì ń gbé lọ́dọ̀ rẹ̀ ṣàdédé ni ó gbé ọmọ náà pamọ́ tó sì pé ọkọ rẹ̀ lórí aago pé àwọn ajínigbé ti jí ọmọ náà gbé o tí wọ́n sì ti pè láti béèrè mílíọ̀nù mẹ́ta náírà owó ìdóòlà tá a mọ̀ sí ransom ó kàn ṣàdédé pé ọkọ pé wọ́n ti jí ọmọ gbé àti pé àwọn tó jí gbé wọ́n ti ń béèrè mílíọ̀nù mẹ́ta lẹ́yìn tí ọ̀rọ̀ yìí tó dé tí gbọ́wọ́ àwọn ọlọ́pàá ni wọ́n bẹ̀rẹ̀ ìwádìí tó mú kí á rí ọmọ náà dóòlà tá a sì gbá màmá rẹ̀ mú lọ́wọ́lọ́wọ́ báyìí ìwádìí sì ń tẹ̀síwájú báwọn ọlọ́pàá ṣe ń tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ wọn bẹ́ẹ̀ ni nǹkan kàyéfì mi tó ṣẹlẹ̀ pẹ̀lú bí ọkọ obìnrin náà ṣe sọ pé òun yóò fẹ́ arábìnrin náà padà eléyìí jẹ́ nǹkan ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tóun tóun ti ṣe àṣemáṣe àti ọ̀pọ̀lọpọ̀ ìwà ìbàjẹ́ tíyàwó náà ti hù sẹ́yìn ó sọ fún àwọn BBC wípé nǹkan tí ọ̀pọ̀ kò mọ̀ ni pé kò tíì ju ọjọ́ méjìdínlọ́gbọ̀n tí a kọ ara wa ìkọra ẹni sílẹ̀ náà kò tí ì fẹsẹ̀ rinlẹ̀ tán torí náà mo rí nǹkan tó ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí àkọsílẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti pinnu láti fẹ́ ìyàwó òun padà tí a ó sì jọ gbé ìgbé àlàáfíà gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí padà ẹ̀wẹ̀ Hafsa ti padà sílé o pẹ̀lú bàbá rẹ̀ tí ìyá rẹ̀ tó jẹ́ afurasí wà ní àhámọ́ àwọn ọlọ́pàá títí tí wọn yóò fi yanjú ọ̀rọ̀ náà làwọn èèyàn bá ní kò màmá sí nǹkan tí kò kì í ṣẹlẹ̀ ìròyìn mìíràn tó tún jẹ́ ìṣẹ̀lẹ̀ kàyéfì wọ́n ní pásítọ̀ náà tó wà ní àtìmọ́lé ọlọ́pàá ni wọ́n ni wọ́n ní kò jẹ́ kí àwọn ọmọ ìjọ náà kúrò nínú igbó tó kó wọn lọ láti lọ́ọ́ gbààwẹ̀ títí tí ẹ̀mí fi bọ́ lára wọn ẹ̀kúnrẹ́rẹ́ rèé a ti rí òkú èèyàn two hundred nínú àwọn tí pásítọ̀ wọn ní kí wọ́n máa gba ààwẹ̀ títí tí ẹ̀mí ò fi bọ́ lára wọn kán lè pàdé Jésù tẹ́ ẹ̀ bá gbàgbé a ti ka ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn kan bẹ́ẹ̀ tó wáyé láti orílẹ̀-èdè Kenya tí n bá ti ka ìròyìn eléyìí tán màá wá fún yín ní voice eléyìí tí mo sọ pé mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yẹn gangan látọ̀dọ̀ olóyè Sunday iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Kenya wọ́n ní àwọn ti rí òkú èèyàn mọ́kànlénígba tó ti kú nínú ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ìhà Malindi lórílẹ̀‐èdè náà ìyẹn ní orílẹ̀‐èdè Kenya iléeṣẹ́ ọlọ́pàá ní ìwádìí tí wọ́n ṣe lọ́wọ́ fi hàn pé àwọn òkú náà ní í ṣe pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kan pásítọ̀ kan tó ní kí àwọn ọmọ ìjọ rẹ̀ gba àwẹ̀ títí tí wọn yóò fi rí Jésù wọ́n ní àwọn òṣìṣẹ́ pàjáwìrì lórílẹ̀‐èdè náà wọ́n sì ń wá àwọn èèyàn tó kópa nínú ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún kọmíṣánná ọlọ́pàá ní agbègbè náà Rhoda Onyancha tó kéde àwọn èèyàn tuntun náà ní èèyàn mẹ́rìndínlọ́gbọ̀n ni wọ́n ti fi páńpẹ́ mú lórí ìṣẹ̀lẹ̀ ikú àwọn èèyàn náà pásítọ̀ náà Paul Ntege tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó kàn nípa fún àwọn ará ṣọ́ọ̀ṣì rẹ̀ wípé kí wọ́n gbààwẹ̀ náà tàbí ẹnikẹ́ni kò gbọ́dọ̀ kúrò nínú igbó náà ní ààyè ọ̀gá ọlọ́pàá náà ní àwọn òṣìṣẹ́ pàjáwìrì náà tí wọ́n ti ń hú àwọn òkú náà jáde láti bí ọjọ́ méjìlá láì sinmi tí wọ́n sì ń yọ àwọn òkú náà padà sí ilé ayé ṣùgbọ́n wọ́n ti kú ní báyìí o ilé ẹjọ́ ti pàṣẹ pé kí pásítọ̀ náà wà ní àtìmọ́lé fún ọ̀sẹ̀ mẹ́ta títí tí ìwádìí náà yóò fi parí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n pe àkọlé rẹ̀ ní Shakahola Forest Massacre ọ̀rọ̀ ńlá gbà tó dá ìbẹ̀rù sọ́kàn àwọn èèyàn ní orílẹ̀-èdè Kenya ni ìwádìí tí ó nítumọ̀ nípa àyẹ̀wò òkú ṣíṣe ní àwọn tí ó kú ló jẹ́ pé ebi ló pa wọ́n kú àmọ́ o ó ní ó ṣeé ṣe kí wọ́n fún àwọn àwọn ọmọ tó kú náà lọ́rùn pa àbí kí wọ́n nà wọ́n títí tí wọ́n fi kú bákan náà ni wọ́n yóò ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà ara wọn wọ́n ti bá tí wọ́n ti ṣe léṣe lóríṣiríṣi ṣùgbọ́n ṣá o iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ṣe ń tẹ̀wájú nínú ìwádìí wọn. díẹ̀ nìyẹn lára àwọn tí ọjẹ́ ròyìn tá a rí gbámú ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo ní pólóyè Sunday Igboho sọ yìí ọ̀rọ̀ lágbà tó jẹ́ pé kò ṣeé má gbọ́ gbogbo èèyàn ló mọ̀ pé olóyè Sunday Igboho akíkanjú ọkùnrin ogun ajàfẹ́tọ̀ ọmọnìyàn tabadẹ̀ ń pè yàn lákíkanjú kò ń ṣe pé akíkanjú yẹn látàyè Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ wọ́n wá sọ sítórì kan mo rí sítórì yẹn gbámú mo rí pé ìṣẹ̀lẹ̀ ńlá nígbà tí wọ́n sọ àwọn ìrírí ọ̀rọ̀ yẹn ò lè dùn lẹ́nu mi dáadáa ẹ jẹ́ àṣẹ báyìí ẹ jẹ́ n play kẹ́ gbọ́ ẹ jẹ́ n play kẹ́ gbọ́ ẹ jẹ́ n play kẹ́ gbọ́ ẹ má bá wa kà lọ. Hmm. ọlọ́run tí n bá fi kún hmm. tí n bá yọ kù tí n bá fi parọ́ ó kèmí àti. Allahu Akbar. ìgbà tí mo ń dagun lọ ni mo dẹ́ kẹ́. ẹ gbọ́rọ̀ rẹ dáadáa ẹ gbọ́rọ̀ rẹ dáadáa. gbóná. Hmm ṣé ọ̀rọ̀ tó lè lọ níta gbangba ni. dáadáa tọ tí ogun gbóná ẹ̀yẹ tí ń wò yín lọ́wọ́ báyìí wọ́n lé ní one thousand yẹn o. ẹ máa gbọ́rọ̀ yìí o ọdún ọ̀rọ̀ yìí ti pẹ́ o ọ̀rọ̀ yìí ti pẹ́ o. wọ́n ń pè mí tán ní akarabata arimọ̀dẹ́. ọ̀rọ̀ tá à ń sọ yìí mo fẹ́ kẹ́ ẹ yọ ẹ̀kọ́ kan bẹ̀ ọ̀rọ̀ yẹn ti pẹ́ o ṣùgbọ́n ẹ̀kọ́ tó wà nínú ẹ̀ nínú ọ̀rọ̀ tó lè Sunday Igboho sọ yẹn ẹ̀kọ́ yẹn á máa wà lọ títí ayérayé ni ọ̀rọ̀ tó lè Sunday Igboho sọ yẹn wọ́n ti sọ̀rọ̀ yẹn ti pẹ́ bí abẹ́ ọdún mélòó kan sẹ́yìn ṣùgbọ́n ẹ̀kọ́ inú ẹ̀ títí ayérayé ni yóò máa wúlò ẹ̀jẹ̀ jágbó láti bẹ̀rẹ̀ padà. tí n bá yọkù tí n bá fi parọ́ ó kèmí àtẹ. Allahu Akbar. ìgbà tí mo ń dagun lọ ni mo dẹ́ kẹ́ tó ń gbóná. Hmm ṣe ọ̀rọ̀ tó lè lọ níta gbangba ni. dáadáa tọ tí ogun gbóná torí tí ń wò yín lọ́wọ́ báyìí wọ́n lé ní one thousand yẹn o. mo jagun lọ́ọ́ ni mo tí ogun ah. gbóná <laughs> kí ni mo sọ fún yàrá hmm. tí ogun gbóná hmm. wọ́n ń pè mí kan ní akarabata ni mo àwọn ọmọ rẹ́gẹ́ tí wọ́n program ogun confam hmm. wọ́n ń pè mí kan ní ap wèrè kan wá dúró ń bẹ̀ orúgbá lórí <coughs> àwọn mọ̀dẹ́kẹ́ wa sọ pé ó ń gbé ẹbọ bọ̀ nígboro mọ̀dẹ́kẹ́ ó wá fèsì mọ̀dẹ́kẹ́ ó ń rìn bọ̀ ẹnìkan bá sọ pé bọ̀bọ̀ tí wọ́n fi ẹbọ yẹn rán ló ń gbẹ́bọ̀ ẹbọ yẹn gbogbo ọmọdé kábàárà sí yín ìbọn sí pápá pàdàdàdà pópó pápá wọn náà lọ gbé Sunday Igboho wá ní wàá gbé mi dé ọ̀kadà mọ́mọ́ gùn máa gbọ́ ọ̀kadà mi dé gíìmù tí ń bọ́lẹ̀ lórí ọ̀kadà jìgà hmm. tí mo nà ẹbọ sí tàtà tàtà tàtà kọba. mọ̀nà ah, eléyìí dira ó dira pé mo tún gbé e súnmọ́ kàkà hmm. kàkà kọba mo tún ní àyè pé a ah, ń bọ̀ ẹ̀ wọ́n àti gbé e súnmọ́ close close fáìn láwà tátátátá mọ̀nà mọ́ ìbọn sí mọ́síkò gbogbo ẹ̀yẹn dúró dáwọ̀ bọ́ dúró ẹjọ́ lọ mú láàyè gbogbo oògùn tó bá rí kó ní lónìí tó tú ọlọ́run bá bẹ̀rẹ̀ sí pé gbólóhùn hmm. wàá mọ́fọ̀ bọ́nu. Hmm. ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ yìí o ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ dáadáa. ẹ má pè lónìí ẹ má pè lónìí. bá bẹ̀rẹ̀ sí pé fún amárìn lọ hmm. bí mo ṣe ń rìn lọ yẹn àwọn ọmọ fẹ́ yìnbọn sí mi náà tá mo fẹ́ pàdé bọ̀bọ̀ yẹn nígbà tí ń pàdé àṣewèrè. inna lillah. ẹ gbọ́rọ̀ ìdáadáa o. tìǹbù sọ ní yìnyín mọ́ a. wèrè ẹni tẹ́ gbogbo olú gbogbo yín ti yìnbọn sí látà. zombi bàmí wá bá mo dọ́dọ̀ àyẹ̀rẹ̀ wèrè nígbà tá a tún àkísà. Allahu akbar. Wèrè gidi. Wèrè yẹn bẹ́ẹ̀ mọ́dẹ́gẹ́dọ̀ la. Wèrè gidi. Allahu akbar. Ọlọ́run wa bà mí. Bí so gbogbo oògùn tá a dé mọ́ra yìí àsọlọ́ ń pòwe fún wa ní. ẹgbẹ́ tọ́lọ́ ń pòwe nìyẹn o. lan yusibana illa ma kataba Allahu lana wa maulana. wa ala Allah falyatawakkal mutawakkil ọlọ́run lèmi ọlọ́run kul lan yusibana illa ma kataba Allahu lana wa maulana ọlọ́run ní ìkẹ́kọ̀ọ́ lè ṣẹlẹ̀ sẹ́dá àfi tọ́lọ̀ ń bá kọ́. wọ́n tí mo ń bẹ tí mo ń lọ yá o wèrè yẹn ìbọn ọba ìbọn ọba ẹ máa gbọ́rọ̀ ìdáadáa o àwọn àwọn amúláyè dé ìgbà tí mo wá mu gbogbo ara rí pé wèrè ni <laughs> ẹ̀rọ ọlọ́run bà mí Allah mo wá délé mo wá jókòó pé ah ọlọ́mọ tóbi lọ́ba o ọba tó bò háyà gbàdí mi gbogbo olóńdè mi tí mo dè mọ́ra yìí hmm. sọ ọlọ́run ló ń dáàbò bò mí sá àsìkò nítumọ̀ àsìkò nítumọ̀ kankan wájú ọlọ́run ẹ̀yìn ẹ̀yìn ti gbọ́ àlá kò nítumọ̀ kò nítumọ̀ kankan asọ́lọ́npọ̀ yìí fún wa. àìgbà sílámù yín lálẹ́ ní sẹ́ka fẹ́ ṣe tó wù í fúngbà díẹ̀ náà ni kò ní túmọ̀ ọlọ́run ní dàbò lórí. ẹni sùúrù náà ẹni sùúrù náà kò ní mo ní àṣẹ kò ní túmọ̀. ẹ kò ní túmọ̀. Allahu Akbar. wàá sọ fún yàrá lọ́la ni pé nǹkan bá báyìí lọ ṣẹlẹ̀ o mo fi ìbọn kankan mọ́ àbí èso jì gbéwẹ́ ọmọ tí mo ìbọn mọ́ jọ ẹ̀. ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ tẹ sọ yìí o. mo kàn parí parí padà lọ nítorí orí mi òtútù mú mi ara mi wú pé. Ah, ah, ah. wèrè lọ́lọ́run dáàbò bò báyìí. wèrè gbogbo ara ẹ̀ látúkò sí òkà kékeré báyìí lára rẹ̀. ọlọ́run ṣe wá sí ìjọ yẹn. máa wò pé àsọlọ́run sọ fún wa pé ẹ̀yin bíbù yìí èmi mò ń dáàbò wòye o hmm. èmi ọlọ́run ni mò ń dáàbò wòye o gbogbo tẹ́ ẹ sọ mọ́ra yìí kàn ní sọmọ àwọn tó bàbá kan bá ànìmọ̀dẹ́kẹ́ wọ́n ń pè ní wẹ́rẹ́nìkẹ́ ó lóògùn bí wèrè nígbà tí mo gbé e, ọmọ àràbà ńkọ́ ọmọ àràbà fẹ̀ yẹ́lò nígbà tí mo fi bọ́n gbé ókè mo sọ́dà ara ní sẹ́yìn gbogbo gbà lójú ogun tí mo ń dún lọ́wọ́ lójú ogun face to face ẹ̀wọ̀ lọ́hùn àwa yìnbọn sí wèrè tì wéèrè ìbọn hmm. ọ̀dẹ̀. Allahu akbar ọlọ́run ló wí dẹ̀ pé bọ́wọ̀n ọba ṣe tán láti fi nǹkan burú kan yàn. sí nǹkan kan tí ó ṣe yàn. ìlànà katabala ọ̀lànà ọlọ́run ní nǹkan kan ò lè ṣẹlẹ̀ sí ìdàfẹ́ tó ń bá kọ́mẹ́dà. gbogbo báwa náà ti. bẹ́ẹ̀ náà ṣe wáá jẹ́lé ní gbogbo hmm. tí mo jẹ́ yìí hmm. ó ní di bẹ̀rù ọlọ́run. ọlọ́run ló ṣe mí bẹ́ẹ̀ o bàbá mi lóògùn bí sẹpẹlẹ nìkan kan ọmọdé jáde láyé. ẹ sì ní tọrọ jẹ gbẹ̀yìn. àmì Ọlọ́run bàbá mi. ẹ bá a sì amínà fún wa. ẹ ní tọrọ jẹ gbẹ̀yìn. ẹ ní tọrọ jẹ gbẹ̀yìn. mo lànà rẹ wọn ju Ọlọ́run. èyí tó wá jó ore jù tọ́lọ́ máa fi jí kí ẹ̀dá Ọlọ́run bàbá fi jí. Ah, ìgbàgbọ́ Ọlọ́run ni pé hmm. ẹni tí bàbá sọ pé ó ní adìyẹ tí ó kọ àṣà ò ní gbé lóró wọn. Hmm. àwọn kan ń bẹ tá a ti kọ pé kì í ṣe Nàìjíríà bí láti mọ̀ wọ́n pé ìlú èbó lẹ́ ti mọ́ra o bẹ́ẹ̀ bá lọ ìlú èbó hmm. lọ mọ̀ wọ́n àjẹkẹ̀kọ̀ ní pa yín bí wọ́n ń ṣàgùn kò lè ràn yín hmm. ẹ ti understand hmm. so ọlọ́run ọba nìkan lọ́ba aláàbò òun. ibi tí olóyè Sunday Igboho parí ọ̀rọ̀ sí yẹn ìjẹ́ ìmọ̀ pọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ tàbí àáfàá mi gan ò ní ìgbàgbọ́ yẹn ẹ̀yin tẹ́ wà lórí ìlà mi mọ̀ bóyá ẹ̀rí tí mò ń rí àbẹ̀rí tí mò ń rò ẹ rí i pé ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ ọ̀rọ̀ yẹn ti pẹ́ ṣùgbọ́n ẹ̀kọ́ tó wà nínú ẹ̀ forever títí ayérayé òun lẹ̀kọ́ yẹn ó sì máa wúlò tó bá rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ wa ẹ̀kọ́ ńlá lélẹ́yìí o tá a bá sọ fún pé ẹ̀kọ́ ńlá ẹ̀kọ́ ńlá gidi gan ẹ̀kọ́ ńlá gidi gan òun lọ̀rọ̀ yẹn gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ẹni tó lágbára ló sọ̀rọ̀ yìí ipò tó lè Sunday Igboho dé àwọn gangan sọ pé ọmọ líle làwọn ṣe táwọn fi dé ipò yẹn ọmọ líle tí àwọn wá ṣe yẹn wọn làwọn máa ń jàfẹ́tọ̀ èèyàn ni kò ṣe pé àwọn fi ń yan àwọn èèyàn jẹ pẹ̀lú pẹ̀lú gbogbo nǹkan yẹn tó wá ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo agbára tí wọ́n ní àwọn náà wá sọ pé àwọn ń wà lójú ogun ní Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn wèrè kan yọ gbogbo yẹn ti yìnbọn mọ́ títí ìbọn òràn wọ́n wá ní ẹ lọ gbé Sunday Igboho wá Sunday Igboho dé síbẹ̀ wọ́n lọ́nà tó yìnbọn kàràkàràkàrà títí títí gbàrà ìbọn yẹn ò tún ràn náà àwa sọ fún gbogbo àwọn tó wà ń bẹ̀ ẹ̀yin èèyàn ibi tọ́rọ̀ dé dúró yẹ fílẹ̀ fún mi ẹ jẹ́ kí n lọ bá ẹ jẹ́ kí n súnmọ́ wọ́n láwọn súnmọ́ àwọn ti rò pé tán bá ti fọ́ọ̀kan gbogbo oògùn tó bá ń bẹ lára ẹ̀ tó fa nǹkan tìbọn ò fi ràn àwọn máa bàjẹ́ èrò ọkàn tiwọn nìyẹn pé ah, mo gbọ́dọ̀ rí i pé mo bà oògùn jẹ́ mọ́ ọkùnrin lára àwọn débẹ̀ làwọn rí i pé ẹ̀ ń táwọn lọ gbá mú àṣewèrè ọlọ́dẹ orí tó ti yí lórí pátápátá ni pẹ̀lúpẹ̀lú bí ọ̀rọ̀ yẹn ṣe rí ṣẹ́rí pé ẹni tó bá ní àròjinlẹ̀ ẹni tó bá ní làákàyè ó máa rí i pé point gidi ó wà nínú ọ̀rọ̀ yìí ẹni ó bá ní làákàyè á rí i pé ẹ̀kọ́ gidi ó wà nínú ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn ó jẹ́ kristẹni ó jẹ́ mùsùlùmí àbójẹ́lẹ́sìn àbáláyé ẹ ká máa rántí pé gbogbo nǹkan tá a bá ní tó lọ́n fún wa tó dàbí agbára ẹja máa rántí pé àṣẹ ọlọ́run ló wà nù ẹ̀ àṣẹ ọlọ́run òun ló wà nù ẹ̀ o ìbọn tó ń dún lákọlákọ àṣẹ ọlọ́run ló wà nù ẹ̀ o ẹni ọlọ́run ò bá mú àwọn èèyàn ò lè rí mú tán bá dẹ̀ sọ pé kinní kan bẹ wọ́n ń ta kinní yẹn ó máa ṣiṣẹ́ fún nǹkan kan bí kinní yẹn ṣe ń ṣiṣẹ́ yẹn àṣẹ ọlọ́run ti wọnú ẹ̀ ni torí pé gbogbo nǹkan pátá ọlọ́run ló ní o ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí yẹn dàbí kọ́kọ́rọ́ tá a máa dì mú lórí ètò tá a pè ní current affairs fún tásìkò yìí Quadri Hamzat òun mi ẹ ṣé gan ni tẹ́ ń gbọ́ wa. radio. From Accra to the world, omilẹ̀ títí ó kárí ayé. QH radio làwa ń gbọ́. Fún ròyìn tó kún rẹ́rẹ́, àtètò tó yọrantí. QH radio làwa ń gbọ́ fèrè ìdárayá àtọ̀rọ̀ òṣèlú. QH radio làwa ń gbọ́. ẹ bá wa dòwò pọ̀ kájé ogun gbàjẹ́. QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ́ QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé eh, ni wọ́n gbọ́ wa QH radio làwa ń gbọ́. From Accra to the world ó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́.